ìdánilẹ́kọ̀ọ́ fáwọn ọ̀dọ́ mùsùlùmí tí ń ṣẹ̀ṣẹ̀ yọ ọ̀rọ̀ ẹ̀rọ ìléwọ́ tẹ́ wọ́n sílé zero eight one five eight three zero one eight wá dá kọ́ńtọ̀ wà fún ni tí ìdílé ó dùn tí gbọ́ngbọ́n ó sì kán sí i. يظنون بي خيرا وما بي من خير ولكنني عبد ضعيف كما تدري سترت عيوبي كلها عن عيونهم والبسني ثوبا جميلا من الستر فصاروا يحبوني ولست أنا الذي أحب ولكن شبهوني بالغير فحقق رجاهم يا إلهي وخالقي بحق الذي أنزلت في محكم الذكر ولا تفضحا سري إلهي بينهم وكل لي يا مولاي في موقف الحشر وكل لي يا مولاي في موقف الحشر إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عدا وقف ولون أتركي أترى جفا نبوة محمد صلى الله عليه وسلم إكي ولون أترى ولون وبا قلن كبا موبا نبوة محمد àtàwọn عليه rẹ̀ àtàwọn sàábẹ̀ أنا تي أنقين àwọn náà tí a ń gbìyànjú adúpẹ́ fún ọlọ́run ọba ọba tó tún sọ á dédé àsìkò yìí eléyìí ni òru kẹfà nínú oṣù àwẹ̀ rọmọdán títí ọdún yìí abẹ ọlọ́run ọba àwa tá a ní kọlọn kọmọsà fún wa ní opportunity láti parí rẹ̀ ní òní pẹ̀lú gọ ọlọ́run ọba kó tó di pa mọ́ tẹ̀síwájú àtúrántí àwọn tí wọ́n so nígbọ̀wọ́ ètò wa tí wọ́n ní kí ládàá rẹ̀ kó mọ lọ bá àwọn òbí àwọn méjèèjì tí wọ́n ti wà níwájú ọlọ́run àbí ọlọ́run ọba àti bàbá wọn àti màmá wọn kọ́lọ̀n kó bá ṣe wọ́n ní ẹnìkẹ́ ẹni àlùjànnà àwọn náà táwọn náà ń gbìyànjú tí wọ́n ń ṣe iṣẹ́ tí ó mọ̀ lọ bóbi kọ́lọ̀n kó bá ṣàwọn náà lẹ́sùn olóore àwọn ọmọ alálùbáríkà tí wọ́n mọ̀ ṣerú nǹkan tí àwọn ń ṣe yìí fáwọn òbí wọn tí wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ fáwọn náà ọlọ́mọ ṣàjogún rẹ̀ fún ọ ọlọ́mọ ṣàjogún orú àwọn ọmọ bẹ́ẹ̀ ṣàjogún rẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa àwọn tó ẹ pé iṣẹ́ tí wọ́n bá ń ṣe hmm. yóò mọ̀ wá bá wa náà hmm. nígbà tá a bá ti wà ní inú sàárè kọlọmọsà jogun wọn fún wa ní tẹ̀síwájú pẹ̀lú ètò wa tí lọ inú súra inú tíra àfàwà Ibrahim Al-Hafnawi náà ni a ti ń ka àwọn àǹfààní jáde fún àwa tí à ń gbọ́ wa láti ilé ibi tá a bá ọ̀rọ̀ dé lánàá tàbá gbàgbé ó náà ni n tó ní ṣe pẹ̀lú pé ká ṣera wa lójú kòkòrò nípa ìgbéyàwó ẹni tí ń wò pé àwọn tí lówó tó ń fi gbéyàwó ẹni ká ṣe lójú fi tètè gbéyàwó early marriage nínú kan tí ọlọ́run ọba tí ó fẹ́ ni kan tí tí wọ́n pa wá láṣẹ nípa rẹ̀ ni àfáà wa ń sọ fún wa lánàá pé ìlànà tànẹ́bì nìkan kọ́ nìgbéyàwó àwọn tó síwájú wa pẹ̀lú dáadáa náà ànẹ́bì ọlọ́run ọba àtòjíṣẹ́ ọlọ́run ọba gbogbo wọn náà àwọn náà ni wọ́n fẹ́ ìyàwó so ibi náà ni a ti mọ̀ bá wa kálọ̀ àwọn àfáà wa sheikh wa Saad Sàwùmí àti wa nu studio pẹ̀lú wa láti continue àwọn àlàyé yìí kọlọ̀kú mọ́sà ṣe ní ìrọ̀rùn fún wa gbogbo àtàbá ní béèrè tá a fẹ́ béèrè láti tásìkò á sì ojú òpó lẹ̀ àbáwọ̀ tá a bá fẹ́ dá sí àwọn nǹkan tí a ti sọ̀rọ̀ lórí rẹ̀ kọlọ̀kú sẹ́ni kọ̀ọ̀kan wa ní ẹ̀sùn olóore ní ayé ń bí àti níjọ̀gbìn di alkiyama bismillah. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa ashabi wa baadi. السلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله تعالى وبركاته أرتفوا الله وبا إن يرى وبا تمسفوا أن محمد صلى الله عليه وآله وسلم الله عليه وسلم الملأ الأعلى عند الملائكة يرجع يتوقعوا له الملائكة كل بان محمد صلى الله عليه وسلم أشتكوا بوا صلاتكم بان الصحابة وبان التابعين وبما تابع التابعين أتبوا تنتلمنا أن محمد صلى الله عليه وسلم تفي الجوجو القيامة آمين lónìí pẹ̀lú yọ̀ndọ́lọ́mọba subhanahu wa ta'ala so a máa tẹ̀síwájú níbi àyà Al-Qur'an Karim tí ń jẹ́ ẹ̀rí gbogbo àwọn ànábì ọlọ́mọba tí wọ́n ti wá yányá pé súnà tọ́lọ́run fi kalẹ̀ fún wọn tó hmm. lélẹ̀ fún wọn òun náà ni kí wọ́n fẹ́yàwó òsúnà yà lọ́wọ́ adé àná Muhammad náà sọ̀rọ̀lọ́wọ́ sọ́lọ́m dídé rẹ̀ tó déhùn náà mm. gbogbo sí táwọn anábì tó ti lọ tó ti ṣe ní ìlú àti kìnnìkan ọwá parí rẹ̀ ni mm. so ọwá parí tó ní àwọn anábì ọlọ́ọ̀bà tí wọ́n ti lọ sọ̀rọ̀lọ́wọ́ sọ́lọ́m sọ́rọ̀ pé ọlọ́run sọ fún wa nínú uh, sọ́tọ̀ bọ́kọ́rọ̀ àyà 230 ọlọ́run ولقد أرسلنا رسلا من قبلك ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وجعلنا لهم أزواجا وذرية ولقد أرسلنا رسلا أولا وبا àwùsálínà rúsùlán mẹ́rún kọ̀bẹ̀líkà lọ́nà àti rán àwọn òjíṣẹ́ síwájú wa náà Muhammad sallallahu alaihi wasallam ولقد أرسلنا رسلا من قبلك لنا ترى وجسك سوى جيران محمد صلى الله عليه وسلم وجعلنا لهم أزواجا وذرية وجعلنا لهم أزواجا وذرية وجعلنا لهم أزواجا وذرية وجعلنا لهم أزواجا وذرية أنا أنا بسنة ولو بقى wà ní Muhammad sallallahu alaihi wasallam kìí ṣe wọ nìkan lọ́kọ́dẹ̀ àwùsàn náà ni ó ń kọ̀bẹ̀lẹ̀ àti rán àwọn òjíṣẹ́ kan hmm. síwájú wà ní Muhammad sallallahu alaihi wasallam waja'alna lahum azwajan àwọn nìkan wọn níyàwó gbogbo wọn náà níyàwó kódà wọn tó wọ́n bẹ̀rẹ̀ ìyàwó tó bímọ hmm. ó mẹ́ pé Allahu akbar bákọ́ra ẹ̀sìn dápẹ́lẹ́ kan. Aya thirty eight. Aya thirty eight lè. Ọlọ́run ní waja'alna lahum azwajan. Mm. Àwa ní káwọn ẹ̀sìn kí wọ́n níyàwó, a sì yàwó fún wọn. Ọ̀dọ̀rí ìyá kátólíkọ́ tó ní àwọn ọmọ àwọn àkọ́mọdọ́mọdọ́mọdọ́mọ pé àwọn ọmọdọ́mọ ànẹ́bí ọlọ́wọ̀ báyìí ni àwọn ọmọdọ́mọ ànẹ́bí ọlọ́wọ̀ báyìí ni ẹ̀lì pé àní Muhammad sallallahu alaihi wasallam hmm. ìmọ̀ tó wá fẹ́ sàlàyé fún wa nípa pé kẹ́yìn bá ṣe kẹ́mà la ilaha illallah wahdahu la sharika lahu hmm. lahul mulku wa lahul hamdu wa ala kulli shay'in qadir onítẹ̀yìn hmm. bá ṣe àpèjúwe rẹ̀ ọ̀dà gẹ́gẹ́ bí tó wù àwọn ọmọ ànẹ́bí ọlọ́wọ̀ bá Ismailu wọ́n wá yọ wọ́n kò ẹ̀fẹ́ kí ẹ̀wọ̀n pé ìmẹ̀mẹ́ kí ẹ̀wọ̀n ma níbẹ̀ ọlọ́wọ̀ bá kí ẹ̀wọ̀n wá ma níbẹ̀ ọlọ́wọ̀ bá àwọn ẹni eré tọ́lọ̀ ń fẹ́ náà hmm. wọ́n wá wà lóko ẹ̀wù yìí ah kò yẹ káwé lè wà lóko ẹ̀wù tó wá ní ló bá rí kí rẹ̀ kéèyàn yọ hmm. ẹlòmíì ordinary person kẹtẹ ìsọmọ nẹ́bí ọlọ́run so pé ó mi pé súnú àwọn súnú ọlọ́run ọba kí kọ́kẹ́yà lọ́kọ kéèyàn níyàwó kó tó máa fi kí ni wò bímọ Allah akbar so eléyìí ni ó ṣe dédé pẹ̀lú àwọn ọ̀rọ̀ mìíràn tọ́lọ̀ ti sọ ní Al-Qur'an kutiba alaykumu siyam kutiba alaykumu siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun ọlọ́rin kutiba alaykumu siyam ọlọ́rin àti hmm. iṣẹ́ àwẹ̀ Ramadan náà ní ọ̀ranyàn lé yín lórí mm-hmm. كما كتب على الذين من قبلكم لعلكم تتقون lọ́dọ̀ pé a ti tukọ̀ ọ̀rẹ́ àwẹ̀ náà a ti ṣe ní ọ̀rọ̀ yẹn fún àwọn akẹ́ tí wọ́n wá síwájú yìí ẹ̀wọ̀ ní pé àwẹ̀ náà ní mm-hmm. súnà náà mm-hmm. tí wọ́n ti náà <laughs> so n pé àkíní ah, yẹn ó ti gba wájú àwọn kan ti sínú àwọn hmm. ànábì ọlọ́run ọba. bó o ṣe ń gbàwẹ̀ yìí eh. tó jẹ́ pé ara ìlànà àwọn ànábì ọlọ́run ọba tó ti kọjá lọ náà ni márèèjì náà bó náà ṣe rí náà bó náà ṣe rí nù. tọ́ ṣé kí wọ́n ní oníwàkọ́. lára tí ó sì tún jẹ́ kó máa yé wa nìyẹn pé ẹ̀sìn ni èyí kan ti pé eh, eh, social contract lásán kọ́. ìbádà ńláńlá ni hmm. bí ṣe jẹ́ ìbádà ńláńlá hmm. náà lélẹ́yìn náà jẹ́ ìbádà ńláńlá sọ ànábì muhammad sallallahu alaihi wasallam ọwọ́n ó ní arba'un hmm. min sunan al-mursalin arba'un min hmm. sunan al-mursalin nǹkan mẹ́rin nìkan bẹ hmm. nínú ọjọ́ ọ̀nà àwọn tá a rán níṣẹ́ ni àwọn òjíṣẹ́ wa tá a gbé jìdí pé ta fẹ́ rìn yìí pé ẹ lọ bá wọn àlùmọ̀ ẹ lọ bá wọn èèyàn ẹ sọ báyìí fún wọn ẹ gáìdì náà. àwọn tá fẹ́ ránṣẹ́ nínú àwọn mission. mission àwọn tá a fẹ́ gbé wọn kàjìdí ọlọ́fẹ́ ká anábì sallallahu alaihi wasallam ó fẹ́ kà hmm. so anábì ní sallallahu alaihi wasallam ó ní alákọ̀ọ́kọ́ náà wẹ̀rẹ̀ ní ó ní alkhitan hmm. òun náà ní kíni alkhitan hmm. wa ta'attur wa siwak wa nikah Allahu akbar anábì ní kàmẹ́rin nínú àwọn ojú ọ̀nà àwọn òjíṣẹ́ tá a sáwọn ènìyàn ni táwọn òjíṣẹ́ tó ti tó ti lọ tí wọ́n kà kún tó kà kún táà fi ń náà gbọ́dọ̀ fi ṣeré tí wọ́n ti gbọ́dọ̀ mọ́ sí hmm. so táwọn náà tá bá bẹ̀rẹ̀ sí ní sàlàyé ọ̀ká ìbọ̀ pé oòrùn èyàn bọ̀lọ̀ sí ilé ìlú lọ ọ̀rọ̀ tí ó yẹ kéèyàn sí ilé ní ìbá sí ilé ìbò òun náà ní kéèyàn dábẹ́. àbí ká sọ pé tó yẹ ká máa ṣe tó yẹ ká máa ṣe. torí bá àwọn kan bá ti kà àwọn kinní jáde nísìn ibi tẹ́lómi ò ti fẹ́ mú wa nù pé hmm. ah, ṣe dandan wá ni àbí ìbádẹ́dàdọ̀ wọn náà máa rí ẹjá mọ̀bọ̀ wá kọ́bọ̀ fún lábọ̀ alkhitan náà ní hmm. kíyàn dábẹ́ circumcision hmm. kíyàn wá ní pé kọ́ lóde òní báyìí sí kíyàn wá léyàn rẹ̀ dábẹ́ sẹ́rí pé rí medical doctor àwọn mm. oníṣègùn ìmọ̀ ìṣègùn òde òní mm. àwọn gẹ́gẹ́ yọ wáyé pé àwọn akẹ́ni jẹ́ àwọn àwọn kan olùṣègùn yọ ọ̀dọ̀ padà bẹ̀rẹ̀ àwọn ọ̀dọ̀tí kan tó mm. padà bẹ̀rẹ̀ wọn di wàhálà fẹ́ni tó ní bẹ̀rẹ̀. àwọn kanu nínú àwọn oníṣègùn àmọ́ àwọn tó pọ̀ jù nù àwọn ń takò ní nínú takò ní o. títò obìnrin ni wọ́n ń takò wọ́n ń pè ní female genital mutilation àmáwá o hmm. látọ̀dọ̀ ànẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam hmm. ń pè ní female genital circumcision hmm. circumcision yàtọ̀ sí mutilation ẹni tó bá mọ̀ ẹ́ sí dáadáa tó wá níbi nọ́mbà tó ní kọmọ síga kó lè ẹwà sínú àbá látẹ̀dẹ̀ tí ò ní pa wọn lára rẹ lómi yọ àgé gbogbo ẹ̀ tán pé kí ni kọ́bìnrin kọ́ mọ́ máa dùn kankan obìnrin wọ́n padà sí pèlè ọ létà ìpàyàsáyé lè yàn hmm. tó àtọ́rẹ kan pressure kan fẹ́ kóbìnrin rí derive fún bẹ́ẹ̀ hmm, hmm. àtọ́rẹ kóbìnrin rí bẹ́ẹ̀ kò ní padà rí mọ́ kọ́lá níbi wa ìbọn káwà pé súnà wà níbi ọlọ́ọ̀bá rẹ̀ kìtánù àníbi wa Ibrahim alayhi salatu wassalam nígbà tó fẹ́ sàdísì Bukhari ni wọ́n ní pé àníbi ó ní wọ́n sọ wọ́n ní ẹ̀kọ́tàrà bí kọdúm ẹ̀kọ́tàrà nàbí lọ́yí ìbọ̀yìn sọ́lọ́sọ́lọ́m bí kọdúm áké áké tàbíwà ìbọ̀yìn mi kọ́lá ìdábẹ́ fún ààrẹ ẹ̀mọ̀ pé wọ́n mú áké kẹ́yìn wọ́n fi sá ojú ara rẹ̀ kọ́ wá bẹ̀rẹ̀ sí ní hmm. yá wọ́n fà á lóòrè pé hmm, dídábẹ́ yìí ó súnà

ààrẹ mẹ́rin nínú àrífẹ́ yọ̀ká alẹ́mìsíkẹ́ nínú àrífẹ́ máa tọ́ Imam Malik rahimahullah ta'ala wọ́n ni idha balagha al-khitanu al-khitana faqad wajaba al-ghuslu ẹwọ́ mm. khitanu ló mm. pé tọkùnrin ó sì tán pẹ́tọ́jọ náà ní khitanu idha balagha al-khitanu al-khitana mm. so ibi tá a máa ń dálábẹ́ níbi ara ọkùnrin àti ibi tá a máa ń dálábẹ́ níbi ara obìnrin faqad wajaba al-ghuslu dáadáa ní kéèyàn wẹ̀ kí ṣe dandan ní kódà. so ní pé eléyìí alúnà àwọn nǹkan sínú àwọn ànábì ọlọ́run ọba hmm. subhanahu wa ta'ala tẹ́ pé kí mùmí ní kó kàkún kò sí iná nílé kò sí bí wọ́n ṣe lè kìtìsáàsì wa tó àwọn agbọ́dọ̀ ah, dúró ní pé súnà nẹ́bì ni tẹ́ ẹ bá ti gbé lọ sọ́ńdà human rights eh, right to religion ah, freedom of religion náà ló fi jẹ́ sí pé gbogbo ẹwà nǹkan báyà bẹ̀rẹ̀ yẹn bẹ̀rẹ̀ ní àwọn tó jẹ́ amòfin lórí lórí rẹ̀ hmm. so tí ò bá ní wá bá wà bàbá ìsà nìsín tí wọ́n máa clear báyìí nìsín hmm. ẹ pé ọkùnrin balẹ̀ ah, wọ́n criminalize ẹ̀ níbòmí àwọn tó wá jà síwájú wa dáadáa níbi ẹ̀sìn yìí níbi law wọ́n ti ṣiṣẹ́ jìnnà hmm. professor aa ọba ee ọba kọlọkọba aṣàlẹkùnlẹ rẹ wọn kọ pépà kan lórí kìíní láti fi defend the sharia láti fi defend Islam is mm-hmm. a professor of uh, international law jurisprudence and international law mm-hmm. Mm-hmm. ni university of Ilorin kọlọ̀ kó bá aṣọ àlékún dáadáa fún wa àti gbogbo àwọn ìtọ́jú ibẹ̀ náà ìtọ́jú àwọn kalẹ̀ fáwọn fẹ́ rìn sùn náà iná ìlà tó ń sọ àgọ́ rẹ̀ ah, eh, ah, ọlọ́rí di lọ ah, kìbìrì ni ọ́ kìbìrì ni ọ́ ẹ̀tọ́ra rẹ̀ gbogbo ẹni tí ń sọ pé òun ti lọ rí àwọn náà ń gbà lọ́yà ni wọ́n ti fẹ́ ń dùn wọ́n kọ́dọ̀ ẹni tí ń pè yẹn tẹ́lẹ̀ ẹni tí ń gbà àwọn yẹn tẹ́lẹ̀ nínú olùwà àwọn náà gbà lọ́yà àwọn ọgbà ẹbẹ́ sọ pé kúfúrú ni mm, ah. èèyàn fẹ́ lọ ẹ̀wọ̀n ní eh, ọ̀hún bákan náà nínú rẹ̀ ẹlẹ́kejì òun náà ni àtàtọ̀rọ̀ òkè oh, ma lo perfume hmm. àtàtọ̀ ma lo perfume ká máa rùn dáadáa dáadáa kóhun hmm. dáadáa ma jáde lára rẹ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ yẹn hmm. kí náà àwọn èèyàn sì dùn pé ah! ẹ máa wo àwọn ìta àwọn nǹkan tá a máa fi ń fọ ìwọ̀n lásán gan àbáwọn ọ̀sẹ̀ ìwẹ̀ tó wà lóde ní báyìí ẹgbẹ́ wo gbogbo ó làṣọ ọ̀sẹ̀ tẹ́yìn àti ìpọ̀ tó ní fún mẹ́mbẹ́ tọ́pẹ́ bá fọ́sọ mí bá jẹ bá wọ báyìí inú yóò sì máa dùn yí pé láì tí ìfẹ́ fún mi ẹlẹ́pẹ́ kan á lọ lásán ẹnu ọṣẹ òórùn tí ó wà lára pẹfún tó wà lára ọṣẹ tán fi fọ aspect fọkọ yẹn ẹsìn mọ̀ gbadé ní oṣù máa dùn. mùsùlùmí ò gbọ́dọ̀ máa rùn àwọn oorun tí ọ̀dá ẹ̀wà sí abíyábá ìfowópamọ́ àbí wọ́n tò sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní mọ́sálásí ẹni omi òpàrà tó járùn náà ni kò ní fọnú ìyàbí tó nǹkan hmm. báwọn hmm. a rí pínlẹ̀ àwọn kan báyẹ̀ nínú àwọn àdámọ́ tó dáa ní hmm. àwọn nílẹ̀bí ọlọ́wọ̀n bá wọ́n ṣe rí nù ni wọ́n máa ń ṣe ìmọ́tótó nítorí ọ̀jẹ́ kọ́kọ́ mi kó súnmọ́ ìyàwó rẹ̀ mọ́lẹ̀ rí wọn ọgbọ̀n yìí ti pọ̀ jù mm, ọkọ bá wọlé lálẹ́ irú àti mm. àwọn oúnjẹ tó ti bàjẹ́ mm, yóò máa rùn lára rẹ̀ tó bá ti rí báwọn pọ́blẹ́mù bẹ́ẹ̀ náà lọkùnrin mí náà. ó mú pé kìí ṣe pé obìnrin ọkùnrin ò fẹ́ súnmọ́ ìyàwó rẹ̀. kìí ṣe pé kò fẹ́ súnmọ́. àbá àwọn oorun ti ń gbọ́n yẹn ń gbọ́n yẹn wọn ọbẹ̀ ọwá lẹ́jọ́ kó ṣe kí ni kó mójútó ọ̀rọ̀ ìmọ́tótó ara rẹ̀. kó mójútó. Hmm. ó jẹ́ kọ́kọ́ rẹ̀ máa gbóhùn tó da lára rẹ̀. Hmm. ẹ wá fẹ́ sọ tọkùnrin náà. bẹ́ẹ̀ ni àdùkọ́ sábà sọ tóbìnrin náà ká sọ hmm. tọkùnrin títọkùnrin míì tiẹ̀ fẹ́ wọ́ọ̀sì ju ti nígbà rẹ̀ pé ọkùnrin bí ọba ìyànú bá olóhun fẹ́ kí sí ìyàwó rẹ̀ kí ni ó jáde ìyàwó kòkó sáfẹ́ ìnà bí bọ́dí odò bó ti wà bẹ́ẹ̀ ni mouth odò náà hmm. lòun náà wà

Hmm. ẹlòmíì ẹlòmíì ọ̀tẹ̀ ní tí a sọ sórí bẹ́ẹ̀dì yóò kà bọ́ síbẹ̀ náà ni àágùn ti tàná ó tún wá papọ̀ mọ́tò ni pẹ̀lú àìwẹ̀ náà hmm. ṣe ẹjẹ́ ká dáa dún bẹ̀rẹ̀ lónìí a máa mú ọ̀rọ̀ méjèèjì tó kù tí wọ́n tún mẹ́ńṣàn wá a máa mú wá ní ọ̀nà pẹ̀lú ògùn ọlọ́wọ́n àmọ́ àwa tá a wà lé tá a fẹ́ dá sí orí ètò ẹ a lè máa pè wọlé nísìnyí láti béèrè àwọn questions tí a bá fẹ́ béèrè àti láti dá sí orí ètò wa lónìí àwọn ọ̀rọ̀ tá a ti sọ lónìí ó ti pọ̀ zero nine zero seven two three eight six nine seven five òun náà ni nọ́mbà tí ẹ mọ̀ pé wá sí àbí zero eight one three four six four four eight seven seven wàlékún sálẹ̀ àfúlọ̀ wákàtí wàlékún sálẹ̀ àfúlọ̀ wákàtí. alhamdulilayi wa mi. àmín. Naam.

nípa pé sẹ́rí àwọn òbí tó jóbìnrin hmm. kan mójútó ọmọ wọn kan hmm. wo abẹ́ wọn dáadáa hmm. ọmọ mi ò nídìí ẹ̀ nǹkan sọ fún wa tí ò bá ti yọ jáde jù abẹ́gẹ́ tí alaikum salam wa kásù náà ẹ̀ṣù náà à ń gbọ́ yí ẹ̀ṣù ń gẹ̀ta so àwa tí ajóbìnrin ta jẹ́yà hmm. ká mọ̀ observe àwọn ọmọ wa dáadáa hmm. èyí títí ẹ bá ti fẹ́ mọ́ yọ jáde jù ó dàbí ìyẹn ó ṣe pàtàkì gẹ́ láti láti ká ọmọ mọ́lẹ̀ díẹ̀ hmm. àwọn tó bá sì máa ń ṣe àwọn ni kí wọ́n ṣe kí a mọ́ lọ bá nǹkan tá a láfẹ́ tún ṣe mọ́ lọ bàjẹ́ tí wọ́n ń pè ní female genital mutilation nìyẹn female genital circumcision ká tún ṣe hmm. lọ́nà tó jẹ́ pé wàlékún sálẹ́ àǹfàlọ́bàkàtù àmín Allah náà sí network ní o so gẹ́gẹ́ bá ṣe ń sọ lọ náà à ń gbọ́ àmọ́ gẹ́gẹ́ bí àwọn ìjọba tó ti wá rí pé ẹni wá dábẹ́ tó dà sí ọ̀hún wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wá sọ ọ́ ní ẹ̀sìn àkókò rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀dà àwọn òbí àwọn ẹni fún wọn ti tó ọmọ dáadáa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run bá kó ní ìgbà àkókò lágbára ọlọ́run Hmm. ẹ bá dáhùn question. ẹ nínú tún àwọn ànábì ọlọ́run bá hmm. náà ní kí ọkùnrin lo perfume hmm. so obìnrin ní ọgbọ́dọ̀ ló tí máa jáde lọ àmọ́ tó bá lò nulé náà súnà ni o náà wàlúkùn mọ̀sálà àbúkátù náà alhamdulillah wọ́n fẹ́ràn kí ni ó kí afẹ́fẹ́ yẹ̀ náà Mm bẹ́ẹ̀ni hmm. irú mẹ́sẹ̀jì tí tí àwọn aláàjì wa ojúlarí táwọn náà mú wa lánàá náà nù so ẹ dákun ẹ jẹ́ ká ṣọ́ra gbogbo àtàjòbí àwa náà lámọ́ pílẹ̀ kíní yìí ẹ jẹ́ ká ṣe níwọ̀ntúnwọ̀nsì ọlọ́run ní ká má dunnú gbàtà bá ń ṣe ìyàwó a máa gbọ́dọ̀ dún lọ́nà tí ò tí ò dáa ká mọ́ wá wéṣì owó abẹ́ ọba kó sàmọ̀nà ẹnì kọ̀ọ̀kan wa ibi náà ládùú sí lónìí pẹ̀lú ògo ọlọ́run ọba subhanaka allahumma wa bihamdik ashhadu ojoojúmọ́ làwọn ìṣẹ̀lẹ̀ àgbọ̀kọ̀ hàn ṣàfihàn fún ìrànràn ìṣòro làwọn lọ́kọláya ń kojú nínú ìgbéyàwó èyí sì léwu púpọ̀ fún dàgbàsókè àwùjọ kíṣẹ̀lẹ̀ àbájì bẹ́ẹ̀ fi lè rọrùn lọ́mú mi láwùjọ mùsùlùmí ni mawada consult home of islamic family council ti ṣàgbékalẹ̀ ètò láńlá yẹn tí wọ́n pè ní mawada lórí ìkànnì green fm ninety five point five amam patigi road gra ìlọrin onírànràn ọ̀nà àtọ̀ títọ́ òtítọ́ fi rìndì jòkó láàrin ọ̀gẹ̀dẹ̀ tí ìbàdókọ̀ fi dùn mọ̀ràn ìmọ̀ràn ìbáwo tó ti wà nínú ìgbéyàwó ó fi rẹ́ ìlanilóye táwọn ọ̀dọ́ langa ohun ọ̀sọ́rọ̀ ọlọ́mọdé kí n kalẹ̀ mẹ́gbìyàwó gbọ́dọ̀ rí. lẹ́mọ̀ gbọ́ látẹnu atọ́kùn ètò ọ̀hún barista abdullatif abdullahi asudaisi lórí gerin fm lálálẹ́ jimá friday látàgò mẹ́sàn gẹ́gẹ́ sáàgò mẹ́wàá kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún nine to nine forty five pm ẹ tún lè jàǹfààní àwọn ẹ̀ka mìíràn tó ń jáde lágbàlá mawada consult the online courses on islamic family law for marital counselor tí bá ní parí aáwọ̀ òǹgbodò rọ̀ṣọ tó bá túyọ láàrin tọkọtaya pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ fáwọn ọ̀dọ́ mùsùlùmí tí ń fẹ̀sẹ̀ yọrùn bọ̀ ẹ̀rọ ìléwọ́ tẹ́ ẹ wọ́n sí ni zero eight one five eight three zero one eight five five zero eight one five 830-1855 ọ̀hún tí màá wá dá consult wà fún ni tí ìdílé ó ṣe dùn tí gbọ́ngbọ́n ó sì tán sí i.